الحمد لله الذي أرسل رسوله بالهدى وبالكتاب والسنة وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له نهى عن كل ضلالة وبدع وأشهد أن محمدا عبده ورسوله وصفيه من خلقه اجتباه الله وهداه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلانيتكم تفلحوا غدا مع الفائزين يقول عز من قائل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله داج داجو أما يكون كلهم في النبي صلى الله عليه وسلم وناني إمانا تسيكو كنت بايا قاسي ìsìnàná نعم wọn إمانا تسيكو كنت بايا تلتاكو وكنت بايا tó bá anabi sallallahu alaihi wa sallam nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn àdéhì ó pàkíyèsí wa lọ sí di bó ti ṣe jẹ́ ọ̀ràn yẹn lórí wa pé ká di súnà òun lọ́wọ́ méjèèjì ká má fi ọwọ́ ẹ̀ ẹ́ ká má tètè mú súnà ká sì ti agbára láti rí kórè súnà yìí láwà orí rẹ̀ la dúró sí orí rẹ̀ ní kúkà wa má nígbà tá a bá fi lé ayé sílẹ̀ àwọn àmọ́ òláwùjọ wa tá a bá wò finifini á rí pé àwọn ẹni tó fẹ́ ti sún àwọn ọ̀pọ̀ títí àwọn ẹni tó sì ń pèpè lọ sídìí rẹ̀ wọ́n kéré jọjọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ló ṣe yí pé yẹ̀yẹ́ ni wọ́n máa fi sún náà ṣe ẹ̀fẹ̀ lásán ni wọ́n máa fi àwọn olùpèpè lọ sídìí rẹ̀ ṣe àwọn lérò ìpè táwọn ṣe ló dáa sún náà tó ń kó àwọn lọ sídìí rẹ̀ òfin kankan wùyàn. wọn máa wò pé inú dẹkùn làwọn wà súnà yẹn táwọn bá ní káwọn máa lò ó ẹsẹ ni wọn sọ ìgbésí ayé àwọn délé wọn máa wò pé àìsè ló máa gbogbo nǹkan ní òní rọrùn ní òní rọgbọ mọ ìdí inú fi pé àwọn ẹni tó ń ṣe tó yá pátó takola na Nabi sallallahu alaihi wa sallam á rí pé ni wọ́n pọ̀ lápọ̀jù kọ́dà gan pípọ̀ tí wọ́n pọ̀ ó àyà sísọ láwùjọ kan sí àwùjọ míì wala hawla wala quwwata illa bẹ́lẹ̀ ìṣiṣẹ́ ń bani lápá kan bẹ́ẹ̀ náà ike gbogbo ibi tó bá wọ̀ gbogbo tó bá àti pé gan gbogbo ìletò tó bá wà àdúgbò kọ̀ọ̀kan onítọ́lá ẹ̀ máa rí àwọn ẹni tí wọ́n ní ìmà nípa súnà gbogbo owó tilẹ̀ wù kó kéré ma wọ́n ti tó gbìyànjú láti rí pé àwọn ń ta yẹn ká láàrin àwọn ẹni tí ó mà nípa rẹ̀ àìsẹ́ wọlé àìlẹ ayẹkú na fi hìm máa yẹ tẹlẹtẹkù fi súnà ti nìkìlì hìm. báyà àtúnlẹ̀ rí nínú àwùjọ ẹni tó ṣe pé ọlọ́run lè fa àwọn náà ṣe kò ń gẹ́ káwọn náà dẹni sí ti súnà mọ́ gẹ́gẹ́ bíi tiwọn. alhamdulilayi àmì ẹ̀kúfẹ́ lọ sí ti súnà yìí a rí i pé ìlànà tiwọn ọjọ́ ọ̀nà tiwọn òun náà nìkan gbé tó rà sílẹ̀ ká máa ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn torí bẹ́ẹ̀ sì ti wá ti ṣe rí nu kìí ṣe tí wọ́n fọkọlọ lásán hun kìí sì ṣe tí wọ́n fi òórí lásán gbé kalẹ̀ qala Allahu àti màpín sílámà wa lọsídìí alukur'an àti sunna anabi sallallahu alayhi wa sallam àwọn ẹni tí wọn ń pèsè lọsídìí òdodo yìí báyìí ọ̀pọ̀lọpọ̀ nínú wa iná ni wọ́n bá ìṣòro pàdé ìṣòro látọ̀dọ̀ àwọn ẹni tó ti kó wọn fẹ́ súnà ìṣòro látọ̀dọ̀ àwọn aládàádáálẹ̀ ìṣòro látọ̀dọ̀ àwọn tó ti kó àwọn tiẹ̀ ti fi Islam sílẹ̀ ọjọ́ ti pẹ́ wọ́n máa pè wọn lórúkọ tí èsì fún wa wọ́n máa bà wọ́n jẹ́ lóríṣiríṣi nítorí kí eléyìí ó lè bá a mú wa káwọn náà gbẹ́sẹ̀ kúrò lórí sunna káwọn náà di irun wọn káwọn náà dẹni tí wọn máa takò lànà nẹ́bì sallallahu alaihi wa alihi wa sallam. bẹ́ẹ̀ni oríṣiríṣi ìṣòro tún kojú wọn látọ̀dọ̀ àwọn ẹni tí àwọn náà lérò ipe ńṣe làwọn náà ń pèpè lọ síde sunna ńṣe làwọn náà ń pèpè lọ síde kìtàbù sunna àwọn náà ń fẹ́ káwọn èèyàn kó o di tọ́lọ́run kó o òun náà ní kọjá ike àwọn nìkan làwọn ń bẹ kò sí ní sí ẹlòmíì mà tí wọ́n máa pèsè lọ sídìí níta ń pè ní súnà pọ́pẹ́ kó ti pé níta pè ní súnà ó lè yapa ó lè dàpọ̀ bíi ti súnà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. lábẹ́ òfin ṣẹ̀ríà tí èèyàn bá jẹ́ ẹni tó ṣe ike ó ń lérò kó náà ń pèpè lọ sídìí súnà ṣùgbọ́n tó ṣe ike àwọn olùpèsè lọ sídìí súnà àwọn gangan ló mú lọ́tà àwọn gangan níbẹ̀ lọ àtẹ́lù àwọn gangan ló máa ń bàjẹ́ àwọn gangan ló fẹ́ dalé wọn wó onígbọ̀n gan lábẹ́ òfin ọlọ́run ó ti di mùtẹ́dẹ̀ òun náà ti di aládàáda alẹ̀ òun gan alára ó ti dọ̀kan nínú àwọn ẹni tó ṣe wípé ó kí gbogbo owó dojú ìjà kọ láti fi hàn pé n ti ń ṣe kì í sọ́nà àti pé ìsìnà pátápátá gbáà ni ń ṣe ní wá láti da súnà wò nítorí kí ìbàjẹ́ ó lè bá àgbáyé kan ìṣẹ̀lẹ̀ lónítàn ló jẹ́ nǹkan èlò fáwọn ọ̀tá ìsìlám àwọn ẹni tó fẹ́ dojú súnà délẹ̀ tó wọn fẹ́ kó gbérí rárá. mẹ́ta yablughu al-bunyanu yawman tamamahu idha kunta tabnihi wa ghayruka yahdimu. níjọ́ wo èrò rò pé létà ilá àkọ́dópin nígbà tó ṣe pé wọ́n ti ṣe ń kọ́ bẹ́ẹ̀ náà lẹ́nìkan yóò àgbèjì. nílò nílé yẹn ńlá fẹ́ máa pin nígbà tó ṣe pé wọ́n ti ṣe ń máa bẹ́ẹ̀ náà lẹ́lòmíì wò wàlẹ́wò alfu bẹ́ẹ̀ni kọlfóhùn ẹ̀ẹ́dìmọ̀ kẹfẹ́ fama baalu bẹ́ẹ̀ni kọlfóhù alfu ẹ̀ẹ́dìmì àti mà ike tó bá ti ẹgbẹ̀rún èèyàn ló mọ́lé nígbà tí èèyàn kan tuntun tó ń wọlé tí wọ́n wọ yẹn èèyàn kó tuntun yẹn ó ti tó ba tẹ̀ wọ́n báwo wá ní tó bá ti wọ̀ nìkan lọ́ba mọ́lé nígbà tí ẹgbẹ̀rún èèyàn wọ́n yọ àkejì níjọ́ onírúurú bẹ́ẹ̀ ni ó dópin. níjọ onírú ilé bẹ́ẹ̀ ilé ọjà ilé tó ṣe wípé àmàpin ọ̀pọ̀lọpọ̀ nínú wa wọ́n máa bà wọ́n ẹni tó ń pèpè lọ síbi súnà jẹ́ wọ́n máa bẹnu àtẹ́lù wọn wọ́n máa bà wọ́n jẹ́ wọ́n faman antum hatta yakuna lakum indi ẹnso eléyìí ọ̀tọ̀ lọ́dọ̀ wa eléyìí ò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ wa eléyìí ò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ wa tàwa lẹ́yìn tẹ̀sí dẹni tọ́ lọ́dọ̀ kí lẹ́yìn jáma tẹ̀sí dẹni lọ́dọ̀ ẹ̀ ń bẹ́sẹ̀ ọlọ́wọ́ bá jẹ́ lórúkọ kókó olóńpèpè lọ sí dẹ́sẹ̀ ọlọ́ ọ̀n bá súnà níbi báwo ni súnà yẹn tó ṣe wá fẹ́ dópin báwo ni ilé tó ọlọ́mọ tó ṣe wá jẹ́ nǹkan tó ṣe yí pé yọ fẹsẹ̀ múlẹ̀ ṣinṣinṣin torí di eléyìí báyìí àwọn olùmọ̀wá wọn ní nínú àmì sáfì máa dá ládàá lẹ́mà àwọn àmì yẹn pọ̀ ẹjọ́ àtẹwọ́gba méjì péré nínú ẹ̀ lónìí nínú àwọn àmì sáfì máa dá àwọn aládàá lẹ́mà. هناك أنهم يسارعون في تكفير أو تفسيق من خالفهم في البدعة التي ابتدعوها nínú àmì wa ọ̀nà ìlú wa máa ń kájú pé ẹni tó bá ti lè takò wá nínú ọ̀nà táwọn là kalẹ̀ fúnra wa nínú orú ìgbésẹ̀ táwọn ń gbé nínú àdádálẹ̀ táwọn náà dálẹ̀ ẹnikẹ́ni tó bá ti lè takò wá nínú ẹni tí ń ṣe yẹn wọ́n máa yára pẹ̀lú wọn kẹfẹ́ àbí kí wọ́n yára pé irú irú rẹ̀ ní kòkì ìpè kí lọ jáma kẹfẹ́rí màlẹ́lẹ́yìn kí lọ jáma kòkì èèyàn lásán subhanallah débi wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wa wọ́n tayọ ẹnu àlọ́ náà ọ̀rọ̀ wa ọ̀rọ̀ wọn ti dórí wípé aṣíwájú àwọn aṣíwájú àgbà fún àwọn ẹni tó ń tẹ̀lé súnà lọ́dún sallallahu alaihi wa sallam wọ́n ti ẹ̀pẹ́lú wọn sáńkẹ́fẹ́ wọ́n pẹ̀lú wọn ní kòkì níta àbòsí àti ti ọ̀tẹ̀ alimami zahabi rahimahullah nínú tírà rẹ̀ siyaru a'lami nubala ọgbà ọ̀rọ̀ kan wá nípa afọnfà tó ṣẹlẹ̀ láàrin imaamu ahmed rahimahullah ta'ala àti àwọn alẹ́dẹ̀dálẹ̀ nínú àwọn mu'tazila tó ṣe yí kí wọ́n sọ pé alukur'an khalqullah ìtọ́lọ́ndálá alukur'an kì í sọ̀rọ̀ ọlọ́run lẹ́nu tiwọn náà tí imaamu ahmed tó ti dúró sísẹ́sẹ́ tó ti ẹsẹ̀ òdodo tó fi múlẹ̀ tí ó yẹ sí ègbò kúrò lórí rẹ̀ òun fi yé wọn pé dájú sáká alukur'ani yẹn ọ̀rọ̀ ọlọ́ni wa kalamullahi sifatullah ọ̀rọ̀ ọlọ́n ìròyìn ọlọ́ni. orí eléyìí ni imaamu ahmed dúró sí títí tí ẹnìkan tí wọ́n ń pè ní ibnu abi dawud ibnu abi dawud tọ́jú abẹnugan nínú àwọn mu'tazila yìí tí ń bá imaamu ahmed ṣe kànfà ó dìde dúró níwájú khalifa tí ń jẹ́ al-mu'tasim wọ́n sọ fún khalifa yìí pé ya amir al tí wọ́n ti rí wọ́n ti kó sáwọn khalifa yìí lọ́kàn òní amíràn mọ́kínì olórí àtiwájú fáwọn olùgbàgbọ́ òdodo wọ́n lọ ìbọn mọ́bílùn mọ́tẹ́dẹ̀ olè máa wọ́n ahmed mọ́kànlọ́ ń bóra ẹni tó ti sin nani tó ti ń sin àwọn èèyàn lọ́nà aládàáda alẹ́ sì ní pẹ̀lú la hawla wala quwwata illa billah ẹ wọ àwọn gbólóhùn burúkú mẹ́ta tọpapọ̀ fún àtiwájú fún àwọn ahlu sunnati wal jamaa ìmáàmù ahmed ìmáàmù ahlu sunnati wal jamaa ìní ìwé eléyìí ìní gbẹnu sí ní gbẹ̀lẹ́ bọ́ọ̀lù mọ̀bẹ́lù mọ̀tẹ́dẹ̀ tó ti sin ẹsẹ̀ ń ṣe àwọn èèyàn lọ́nà àti pálá dáadáa lẹ̀ nínú mi alimami zahabi ó tó sọ fún wa nínú tíra yìí ọlọ́rọ̀kùnrin ó tó sọ fún alimọ̀tọ́sìn oníyà amir al-mu'minin ìdásíwájú fáwọn olùgbàgbọ́ òdodo innahu wallahi káfírin mushrik mo fọlọ́ ọba búra pé káfírin mo sì tún fọlọ́ ọba búra pọ̀ sẹ́bọ̀ ni la hawla wala quwwata illa nítorí pé nítawọn pé yẹn lọ sídìí rẹ̀ tọ́takùtọ́lọ́ tọ́takùtà nàbì sallallahu alaihi iye èèyàn tó dúró takò wọn kò tó mélòó ìmáàmù ahmed ló síwájú àwọn èèyàn wọ́n wẹ́rẹ́ tó takò wọn lórí ìsọkúsọ yìí ó kúkú fẹ̀ kan pè ń kété ọlọ́sẹ̀ bọ́ ni kọ́dà ẹ̀ṣọ́ kẹ́mẹ́nu ká yẹwọ́ olùsọ abáníká yẹwò fínífíní ọ̀nà tọ́gbà tẹ́bọ̀ sọ́lọ̀ gan ó ti jẹ́ ọ̀kan lọ subhanallah kọ́dà gan ó ti tọrọ lọ́dọ̀ alimọ̀tọ́fẹ̀ ó ní kí wọ́n pa ìmáàmù ahmed oníyá amírọ̀lmọ́mìnì ó kúlù ó ní pa ìnà owó ọ̀bọ̀ ọ̀lùmọ̀bọ̀yì nítorí pé ahmed yẹn ó ti sinà ó fi ń sinyàn lọ́nà wàlá hawla wàlá quwwata illa billah. sheikhul islam ibn taymiya nínú tírà rẹ̀ منهاج السنة النبوية أني والخوارج تكفر أهل السنة وكذلك الرافضة ومن لم يكفر فالسق وكذلك أكثر أهل الأهواء يبتدعون رأيا ويكفرون من خالفهم فيه وأهل السنة يتبعون الحق من ربهم الذي جاء به الرسول صلى الله عليه وسلم ولا يكفرون من خالفهم فيه بل هم أعلم بالحق وأرحم بالخلق إمام ابن تيمية قلت إباو أما خوارج أما أنتو سكتين أما تلتتين لك ونيتو سوبا لدو أما يوتي كفرناني لا ينبي تبعاد لولا القيامة wọ́n ní nání ọwọ́ yóò sì máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbére kése àwọn kọ̀wárìdì wọ́n máa ń pè àwọn alùsùnà wọ́n máa ń pè wọ́n ní káfìrí káfìrí làwọn máa ń pè alùsùnà la hawla wala quwwata illa billah bẹ́ẹ̀ náà ni àwọn rọ́fíbọ̀ àwọn ṣíà níṣẹ́ làwọn náà máa ń pè alùsùnà ní kèfèrí ẹni tí ò bá wá pè alùsùnà ní kèfèrí nínú wa wọ́n máa ń pè àwọn alùsùnà ní pòkì òun náà lè ṣe àwọn ẹni tó ń tẹ̀lé fẹ́nu gbogbo ẹni tó ń tẹ̀lé fẹ́nu ìṣe wọn nù bẹ́ẹ̀ náà sì ni títí dò ní ibà yìí. wọ́n fi àdáda lẹ̀ àbá kan wọ́n fi àbá kan lélẹ̀ látàrí èrò orí wọn. wọ́n wá máa pe gbogbo ẹni tó bá ti yapa sí wọn lórí àbá yẹn wọ́n máa pè ń ni gbogbo aládàáda lẹ̀ títí tí ọgbọ́n dà sí wọ́n fi àdáda lẹ̀ àbá burúkú kan. wọ́n wá sọ fáwọn èèyàn pé wíyìn náà máa wí kámábà kámábà jẹ̀yìn ní sáǹpù pé ẹ̀dí kẹfẹ́rí ẹni tó bá wá yapa sí wọn tó ti pé òun sin náà alẹ́ bọ̀ fíra òun pépè lọ sídìí ẹ̀sìn ọlọ́run lórí àgbọ́yé àwọn sẹ́lẹ̀fù fọ́ọ̀rẹ̀ wọn wá máa pè ń kẹfẹ́rí nítorí kó ti takò àwọn àmọ́ táwọn jámá tó fi wá sọ̀rọ̀ àwọn dẹni tí wọ́n takò àmọ́ tí wọ́n jámá tí wọ́n ti sọ èrò orí wọn tó kún fún ìdọ̀tí tí wọ́n sọ di òdodo tó ṣe pé nǹkan tó bá takò irọ́ làwọn kà fún un nígbà tó ti jẹ pé ti ń bẹ lórí wọn oúnjẹ ìdọ̀tí tó ti kó pọ̀sọ́sọ́ tó lè fọ́mọ́ kò sì sí kẹ̀kẹ́ tó lè wọn dà. ṣùgbọ́n àwọn ènìyàn tẹ̀lé súnà anábì sallallahu alaihi wasallam àwọn ń tẹ̀lé òdodo eléyìí tó wá láti rọ̀ ọlọ́wọ́n bá tọ́lọ̀ jọ náà nàbì Muhammad sallallahu alaihi wasallam ahlu sunna yìí ti pẹ́ ní tó bá yapa àwọn ló sì máa ń sànù àwọn èèyàn. tó bá jẹ́ ike bí àwọn àwárí ìgbani àwọn òfin náà ni ọba máa kàfàrà gbogbo ayé ni ọba máa fi gbogbo ayé kéfè torí ẹ̀yin lẹ́ mú lódòdì ẹ̀yin lẹ́ bá máa fi gbogbo èèyàn kéfè ṣùgbọ́n bí àwọn òfin náà ti fi mú lódòdì yẹn àwọn gan ni wọ́n láàánú àwọn èèyàn ẹ̀ ní rẹ́ni tí ń tẹ̀lé súnmọ́ ó kẹ̀dẹ́ gbogbo ẹni tó bá ti yapa sí káfírin lélẹ́hùn káfírin lélẹ́hùn káfírin lélẹ́hùn káfírin síbọ̀ náà wọn bá ló fi ránṣẹ́ torí di eléyìí àwọn alùsùnà báwọn ti fèrè nù Ibn Taymiyyah ọsọrọ yìí nínú minhaj sunnah an-nabawiyyah níbi tó ti takò àwọn ṣíà sábà wá rí bẹ́ẹ̀ á rí rí pé àwọn ẹni tó dá àdáda lẹ̀ sílẹ̀ nínú ẹ̀sìn Ọlọ́run bá wa àwọn aládàáda lẹ̀ sí dọkùn dàlùkìyàmà wọn kì í dúró dọ́gba o àwọn kì í ṣe dọ́gba láéláé àbòsí ni àbòsí wọn máa ń ṣe fáwọn alùsùnà. eléyìí báyìí àbòsí tí wọ́n wá ń ṣe sí alùsùnà láti jọ tí ti rán nàbì Muhammad sallallahu alaihi wa sallam kì í mú sí àwọn alùsùnà náà káwọn náà máa sábòsí sí wọn ọ̀nà súnà mi. ní ọ tó fi ọ wégi tó fi ọ lóko tó ọ̀jẹ̀ tó fọ ọ jẹ́ tó láti gbé báyìí rẹ kó àwọn eṣerú rẹ̀ bíi sàwọn nítorí pé àwọn ni a'lamu bil haqqi wa arhamu bil khalqi àwọn ni wọ́n ní mà nípa òdodo jù àwọn ni wọ́n ti láàánú àwọn èèyàn jù ẹlẹ́ka tó wọ́n ti Ibn Taymiyyah rahimahullahu ta'ala tó ti sọ nínú síra rẹ̀ kan ilé ìtòkò ní ar-raddu 'ala ó ní tí a bá wo àwọn ẹni tí wọ́n ní mà nípa àmà wọ́n sì tún mà nípa súnà nàbì sallallahu alaihi wa sallam á rí pé àwọn la yukaffiruna man khalafahum wọ́n ti pè ẹni tó bá yapa sí wọn ní kèfèrí o wa in kana al-mukhalifu yukaffiruhum kọ́dà kó ti pẹ́ ẹni tó yapa sí wọn pa àwọn kèfèrí ahlu sunna àwọn ọ̀gọ̀ wọn ètè dídìrín ike ńgbàtà díẹ̀ tó bá dọ̀ ológun nìwọ náà fọ lẹ́yìn ńgbàtà èmi wá sọ pé ìwọ ńkọ́ elétè rabata rabata abẹ́dẹ̀n alùpùpù náà ìṣẹ̀lẹ̀ yẹn gbàtí èsì kí wọ́n dé dèrè bíi tiwọn. àwọn kì í sẹ́ni tó bá yapa sí wọn kèfèrí bọ́pẹ́ kó ti sẹ́ni tó yapa sí wọn yẹn òun pè wọn kèfèrí. lè anal kófúra hukmun shar'i ẹ̀ẹ́rì ìṣèkèfèrí yẹn ìṣèkèfèrí òfin ni tọ́jú ti ṣẹ̀ríà. falaysa lil insani an yu'aqiba bimithlihi kò sí lọ́wọ́ nígbà tí ẹnìkan bá ti pè ọ́n kèfèrí wọn náà pè ń kèfèrí kò sí nínú lànà kò sí nínú lànà ìbáná bí sọlọ wà àdìsọ là ń ti sọ pé ńgbà tí ẹnìkan tó bá pè ọ́ ní kèfèrí tí ìwé yìí ti ṣe kèfèrí yẹn kò ní òfòrí o ìdá kọ́lẹ̀ mùsùlùmí lé àkèéhé mùsùlùmí yá káfíìr fọkàn bá abèhé àhàdùkùnà nígbà tí mùsùlùmí bá sọ fún mayá rẹ mùsùlùmí pé ìwọ kèfèrí yìí ẹnìkan náà méjèèjì ó forí o tó bá ti pé wọn tó pé ní kèfèrí ọba ti ya kèfèrí lóòótọ́ ó forí o tí wọn bá ti ṣe kèfèrí ẹni tó ti ọ kèfèrí yóò di kèfèrí torí rẹ̀ òfin Ọlọ́run ìní ṣe kèfèrí kápé yẹn kẹsẹ kèfèrí kò sì sí lọ́wọ́ wa pé ká fi jẹ yẹn Ibn Taymiyyah ni kama in kadhaba alayk gẹ́gẹ́ bí ẹni tó parọ́ mọ́ wa zana bi ahlik tó fi ṣe zina pẹ̀lú ìyàwó rẹ̀ laysa laka an takdhiba alayk kọtọ sí ọ pé gbàtí wọn náà bá fẹẹ gbẹsẹ fún ọpa ọmọ wa ń tẹsí ní ẹbí ahlẹ kó o sì báyàwó rẹ ti dìnnà eléyìí ò sí nínú pé nítorí o lè fi gbẹsẹ ẹni tó bá parọ́ mọ́ kí ẹsẹ pé wọn parọ́ mọ́ ẹni tó sì báyàwó rẹ ti dìnnà kí pé wọn náà lọ wáyàwó rẹ ọba ti dìnnà ẹbí wọn náà ti mà ẹni tó bá parọ́ mọ́ ó pè lẹ́jọ́ nù ẹni tó bá parọ́ mọ́ ó pè lẹ́jọ́ lórí ìrọ́tọ́ pamọ́ fún ọbọ̀ gbẹ̀tọ́ rẹ ẹni tó sì báyàwó rẹ ti dìnnà kí pé wọn lọ ọwọ́ abàṣẹ zina ó pè lẹ́jọ́ ni tọ́ba ti pè lẹ́jọ́ albayyinatu ala al-mudda'i wal-yaminu ala man ankara ìwà tó fẹ̀sùn kan wà mẹ́rin wa òun ti sìn sọ pé kò rí bẹ́ẹ̀ yóò búra pẹ̀lú pẹ̀lú orúkọ ọlọ́run kó òun ṣe bẹ́ẹ̀ eléyìí ni ìlànà ọlọ́run kí ṣe báwa ṣe máa ṣe ẹnìkan bá kàn ti bu ọ̀wọ́ náà bẹ̀rẹ̀ sí bú èbú ẹnìkan ọkọ̀wé bu ọ̀wọ́ náà bẹ̀rẹ̀ sí kọ̀wé ọmọ abú ẹnìkan ti kéṣẹ́ tí ó ń bu ọ̀wọ́ náà ti kéṣẹ́ tí ọmọ abú tó ń bá ya wèrè ìwọ ń kọ́ kí lọ sọ ọdà sí wọn pàápàá jùlọ ọ̀rọ̀ ẹ̀sìn ní ẹ̀yìn méjèèjì ọwọ́ akọ mẹ́ta kan ń bú ọ wọ́n lọ kọ tákàdá mẹ́ẹ̀ẹ́dógún wọn náà ń bú di méjì nìyẹn torí ẹ̀ ló ṣe jẹ́ pé lábẹ́ òfin ọlọ́run eléyìí ń ṣe ìlànà àwọn ahlu sunnati wal jamaa torí de eléyìí báyìí tẹ́bá ti mọ̀ pé irọ́ pípa tẹ́yìn bá parọ́ mọ́ ìwọ gbọ́dọ̀ parọ́ mọ́ ọ tó bá báyàwó rẹ̀ ṣe zina wọ́n báyàwó tiẹ̀ ṣe zina ọ àti mọ̀ pé irọ́ pípa ṣe zina haram ni o lè hakilá torípò fi ọlọ́wọ́ bá ló pè lẹ́ ní haram òkèdè lè tẹ̀sẹ̀ fi bẹ́ẹ̀ náà ní ká pé yàn kèfèrí hakilá ìwọ ọlọ́wọ́ bá ní. fẹlẹ yukẹfẹru wẹlẹ yukẹfẹru àtànàbì rẹ̀ sallallahu alaihi wasallam tó bá pè ní kèfèrí. eléyìí ọ̀kan nínú ṣèṣì tó ṣe pété yẹn máa ń ṣe wẹ́ẹ̀ á fi dáàmà ìgbà aládàáda rẹ̀ ẹni tó bá ti takò yóò pè ní kèfèrí ẹni tó bá takò yóò pè ní kòkì ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ tó wọ́n mú tẹ́lẹ̀ aládàáda rẹ̀ aládàáda rẹ̀ tó ti yapa sílànà ànábì wa Muhammad sallallahu alaihi àwọn aládàáda rẹ̀ tó àtàwọn tó bá ń pèpè lọ síde sọ́nà ó náà ní kí wọ́n máa fẹnu àtẹ́lù wọn kí wọ́n máa pè wọ́n lórúkọ tí èsì tiwọn ẹ rí lọ́pọ̀lọpọ̀ àwọn ẹni tó ń dá àdáda lẹ́lẹ̀ tó ń fẹ̀sìn ọlọ́wọ́ bá jẹ́ máwọn èèyàn lọ́wọ́ bóyá àwọn bàbá bàbá ni àbáwọn ọ̀dọ́ de ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tí wọ́n bá ti gbọ́rọ̀ ẹni tó ń pèpè lọ síde torí kí mọba mọ̀ bá bọ èèyàn òdodo torí ìdí kí wọ́n gbọ́ òdodo lòkúta tí wà ìdí táwọn èèyàn òdodo di ẹni tó ṣe pé wọ́n ti wọ́n pé dání yóò fi òkú bá ń tẹ́mọ̀ wọn lọ́wọ́ torí ẹ̀ wọ́n máa bẹ máa tẹ́lù wọ́n máa sọ̀tọ́ kó sọ nípa máa eléyẹ àkókò ní bá ti àbáwọn eléyẹ gbogbo ní òsínú mẹ́sì islam tẹ̀ kí bọ́ tí wọ́n ń sàlàyé fáwọn èèyàn ike nǹkan kò gbọdọ̀ ráyè wọ mẹ́sì ọlọ́run gbígbá dànù la gbọdọ̀ gbá dànù ìwọ ti ti mà ike ń dẹ́nse yẹn ibẹ̀ lẹ́yìn ti ń jẹ haram ibẹ̀ lẹ́sí ń dẹ́wò haram fọ́ọ̀rùn ibẹ̀ lẹ́sí ń kọ́lé haram tẹ̀ ń gbé ẹni tí wọ́n á sọ fáwọn èèyàn pé ń dẹ́nse yẹn ọ̀dà ọ̀nà tẹ̀ ń gbá yẹn ó burú jáì ọ̀tàkùlà nà nàdù wọn máa bàjẹ́ ni òní fẹ́rí mi rẹ̀ láàtà ẹni tó bá ń ṣe báyẹn tó ṣe bẹ́ẹ̀ tí ń bá wọn ti ń pèpè lọ sí ìdìsún náà jẹ́ báwọn tó ẹ̀ mọ̀ yín pé ìnáwó mọ̀bùtẹ́dẹ́ alágàdá lẹ̀ torí inú tá a fi máa dá wọn mọ̀nà inú tá a fi máa dá wọn mọ̀nà ni pé wọn máa bẹnu àtẹ́lu ẹni tí bá ti ń pèpè lọ sí ìdì sunna anabi muhammed sallallahu alayhi wa sallam lódodo kì í ṣẹni tó ń bàjẹ́ ìlú wọn kórìíra o kì í ṣẹni tó ń bẹnu àtẹ́lu yẹn ńlọ dá wọn o bí ìbá ti súnà gàgà kí ló mú kí súnà wà náà kí ló dé tí ìkàkà ti jẹ súnà tí wọn sọnù àwọn òní ìkàkà fi ṣe ètò wọn wí nù wọn sì mọ sí lọ́dọ̀ tiwa ètò wọn sọnù torí ìdè eléyìí má jẹ ọyẹ ọlẹnu tọ́lá ti sọ fẹ́ táwọn bàbá bàbá wá sí tọ́wọ́n fi kú wọ́n ti ti tẹ̀sí inú fa àwọn ọmọ kan wá dé wọ́n á sọ pé níta ń ṣe yóò dá wọ́n sọ pé lánàá sáńgbà yóò burú jáì ẹ̀ àwọn ọmọ wọn fẹ́ sàlùbáríkà ní lẹ́yìn lẹ́ńtà. ẹ̀yin lẹ́yìn tí a òfin ní ṣe ẹ má kò làwa wá. àwọn ọmọ wọn ni ti sẹ́sọ̀ palẹ̀ yín má kí lẹ́yìn ní tẹ́tí lè gbára yín lẹ̀ bọ́lọ̀mbà lọ wọ́n pa yín má kó ọ̀rọ̀ tó wọ̀ lónìí kí lẹ́yìn ní lè gbára yín gbogbo ojú máa torí de eléyìí báyìí àwọn aládàádáalẹ̀ wọn kì í fi àyè kan sílẹ̀ tí wọ́n fi lè gba àwọn súnà jẹ àyàfi kí wọ́n lò àyàfi kí wọ́n lò ẹnìkan pè wọ́n lọ sí di pé ń tẹ̀sẹ̀ yí ọ̀dà ìlànà tẹ́ǹtẹ̀ yìí burú jáì wọn asáré wọn lọ bá àwọn aláṣẹ nílùú wọn wọn sọ fún àwọn aláṣẹ wọn lé àwọn ẹni tí ń sọ̀rọ̀ yẹn o kò dájú pé rẹ pé o ìsọkúsọ ní ma wí o kẹtẹkẹtẹ rẹ̀ díẹ̀ ti pọ̀ jù aláṣọra ni á kò dájú pé irú eléyìí báyìí kẹtẹkẹtẹ ní sọ ẹ tún lọ tún ti ra sí náà yẹ̀wò àbótí rọ kẹtẹ náà lórí àbótí bẹ́ẹ̀ lódodo wọn lódodo kò bùkátà karùnún ká tó sọ irọ́ ló máa ń bùkátà karùnún ká tó wù irọ́ ló máa ń bùkátà karùnún ká tó wù wọn ní sẹ ọ̀rọ̀ sí mẹ́sìtì láti bá lónìí àbọ̀ ọ̀lọ́ mẹ́sìtì tọ́ ni mo àmọ́ tó ọba lọ tó ọjọ́ parọ́ ọmọ ẹ ẹ ẹ ń tó ṣẹlẹ̀ ni pé ẹ àbí òyọ ẹ àbí òrí irọ́ ló máa ń bùkátà kárò nípa tó sọ àmọ́ òdodo kò bùkátà kárò nípa tó sọ torí pé ìfẹ́ lórí tẹ́lẹ̀ náà ni ọ̀fẹ́ mu jáde fáwọn èèyàn tí ọ̀mà ni. tó ìdí nì tó fi jẹ́ pé gbogbo ibi tá a bá gbé òdodo lọ òdodo náà ni ọmọ jẹ́ ti jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà gbogbo ibi tá a bá ti gbé rọ́ lọ orúkọ kan náà ni ọmọ jẹ́ ti jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà orúkọ rẹ̀ náà ni kéde ìrọ̀

wọ́n máa tọ́ lára àwọn ọ̀rẹ́ wọn bẹ́ẹ̀ nítorí pé wọ́n ti di egun ẹja tí wọ́n lọ́rùn àwọn òṣìṣẹ́ wọn ò fódodo ìdí ni wọ́n máa wọ́nà láti bàjẹ́ sábà wọn wá gbogbo ọ̀nà tí wọ́n fẹ́ fi bàjẹ́ tí wọ́n bá rí olóyún tó yẹ pé wéré wéré ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ bá nàbì Muhammad sallallahu alaihi wa sallam. وإياك بالذين كفروا لا يزلقون في أبصارهم لما سمعوا الذكر wọ́n yẹ kó lóra ìnáwó lẹ́mẹ̀jìnà. àwọn kèfèrí wọ́n máa bẹ́ẹ̀ fojú gbé wà nẹ́bí ṣùgbọ́n nígbà tí wọ́n bá gbọ́ sọ̀rọ̀ kí alukur'an. tí wọ́n bá wá wọ́lẹ̀ tí wọ́n ti alukur'an yìí sí fún òríbi ti sí pèrọ ni orin ni ewì ni tí gbogbo yẹn ń já wọn rọ kìí ṣe rọ kìí ṣe wì kìí ṣe orin. ọ̀dà ọ̀dà adẹ́gbẹ́wé rẹ̀ ni muhammadu subhanallah kìí ṣe nǹkan tuntun kìí ṣe nǹkan tuntun torí di eléyìí àwọn aládàáda alẹ báwọn ti ṣe máa ṣe ń gbogbo gbanu. yìí máa dùn wọn wípé àsúnnàtù nàbàwìyà súnà ànábì sallallahu alaihi wa sallam ẹ dákúta ní òwú wàláì ó wù ọjà ìsìn islam gan kó ọmọ àpè ní ẹni tí ń tẹ̀lé súnà ṣùgbọ́n àti tẹ̀lé náà lọ́kàn sòrò torí pé àní rẹ nìkan tọ́jú aládàáda alẹ láyé yìí tó pèrà rẹ̀ láládàáda alẹ tó yóò wá fi ọ̀pá sí ọ̀nà dídẹ́ gbàdọ́dọ̀ àwọn aládàáda alẹ́ ni àwọn bẹ́ńbì àti ìrì láyé ni. Ìgbà wọn ni ahlul bid'ati wal furqa. ni aládàáda máa àwọn mùsùlùmí kí máa kún wọn yẹlẹyẹlẹ ọ̀la àti ìrì sáńbọ́ọ̀dù bẹ́ẹ̀ ni láyé A máa rí sáńbọ́ọ̀dù àìní ọ̀nà ilẹ̀ gbàdọ́dọ̀ àwọn alùsùn náà ọ̀nà ilẹ̀ gbàdọ́ ọ̀nà bíi lẹ́gbàá àti mọ́tàlásì àwọn alùsùn náà àbẹ́yìn náà rí ẹ máa rí bẹ́ẹ̀ láyé ṣùgbọ́n pé àwọn ni ọ̀tá ànábì o àwọn làwọn tí máa ń takò sún náà ànábì wọn ò tí ì ṣe táìbọ́ọ̀dù bẹ́ẹ̀ dùn àwọn tó ti pọ̀ jù àwọn ọ̀tá ànábì náà tí wọ́n ń jẹ́ mùsùlùmí yìí tí wọ́n fẹ́ ti kankan tẹ̀lé lánàá ànábì wàláì wọ́n máa fi ṣe yẹ̀yẹ́ ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ pé ànábì ló tún so eléyìí ó lọ́sọ̀ọ́ ó lọ́sọ̀ọ́ bọ́ọ̀ bá ti máa ń bẹ́ẹ̀ nù Bukhari àti Muslim wọ́n ni Bukhari báwo Muslim báwo tó bá ti yẹn ńlá láàrí gbogbo tó bá ti yẹn ńlá láàrí jìdáàlù lásán ẹgbọn kan bẹ wọn fẹ́ sọ gbogbo ayé lólódò tó bá ti yẹn ní láàrí ẹ wọn ni gbogbo nǹkan mi tó bá ti yẹn ní láàrí àríyànjiyàn lásán ni a ta hawla wala quwwata illa billah adúpẹ́ tọ́lọ́hún sáwọn yẹn lórí dúdú olójú dúdú bíi tiẹ̀ àwọn ọmọ àwọn náà láti bẹnu àtẹlù yìí nítorí pé ilẹ̀ ń tẹ̀lé súnà àwọn ọ̀tẹ̀lé bákan náà wọ́n máa wọ́nà láti fẹ́nu àtẹ́lu tẹ̀sí ẹ̀ lẹ́gbàgbọ́ gan lábẹ́ súnà nítorí lẹ́gbàgbọ́ lábẹ́ súnà yẹn wọ́n máa wọ́nà láti fẹ́nu àtẹ́lu gbogbo gbà láti ah, sọ pé gbogbo ìtẹ́sán yẹn sára rẹ̀ gbogbo ìtẹ́sán yẹn sára rẹ̀ èwo wá ni èwo lára rẹ̀ èwo lára rẹ̀ tẹ́yìn ni gbogbo àdáda rẹ̀ lásán lásán tẹ̀ ń gbé ká oníkàlùkù di babaláwo ló kọ́ fáwọn ẹ̀sẹ̀ Islam oníkálukú dìbò àpò ní ẹwọ ló kọ fún àwọn tẹlẹ ànábì sànábì ẹyìn ẹwọ wà lànàbì tiwa tí baba aláwo lànàbì tiwa tọ́ǹtì ara rẹ jẹ lórí rọ. ọkùnrin ó dẹni tí ń jókòó láàrin obìnrin olóbìnrin obìnrin lè jókòó tì bí obìnrin bí obìnrin ọgọ́ta bí obìnrin ẹgbọ́n ó jókòó òun á jókòó láàrin wọn wọn làwọn gàgà láàtù bẹ́ẹ̀ lànàbì ń ṣe pẹ̀pẹ̀ láwọn obìnrin àwọn èèyàn. àwa ni sáǹsì yìí à súnà anábì wo lélẹ̀ yẹn. ká máa màámà ká yẹ akẹ́tẹ̀sí ọlọ́ ká fẹ́ wó ká sì máa láǹtẹ̀lẹ́ tá ànábì wọ́n ti kò lóde olóko tí òfin kankan jọ súnà anábì sallallahu alaihi wasallam wọ́n sì wà ń bẹ̀ látago mẹ́sàn-án àárọ̀ títí di Maghrib àdáda alẹ́ ń dókòó nfa wọ́n jẹjọ́ lórí ètò bá di lọ́la àlùkìyàn wọn wà ní ti sọ̀látù bọ̀ wọn ní ti sọ̀látù làásù wọn tún ní ti sọ̀látù Maghrib. wọn kà lóko lọ sí rẹ ẹkú sẹyìn anabi ẹ ẹkú sẹyìn anabi anabi wo ló ń kẹ máa ṣe rádaràdà wọn àní ẹ táwọn ṣe báwọn ṣe máa nù ńlọ lọ́wọ́ ti gbà kò ní gbà lọ́wọ́ lọ́wọ́ ìgbàgbà kú gbà. Abu Ismail at rahmatulahi alayhi nínú sírárì aqidatu salaf òní ọgbà ọ̀rọ̀ kan alájọ̀dọ̀ ahmed ibn Sinan al-Qattan. قل ليس في الدنيا مبتدع إلا وهو مبغض أهل الحديث فإذا ابتدع الرجل نزعت حلاوة الحديث من قلبه قل قل يعني كلاي يباي من أولا دالة أي أتبدأ كل قلرة أول من فاديث عن محمد صلى الله عليه وسلم انه هو والله باش kò sí aládàádáalẹ̀ kan àtúkọ́jọ́ kó kórìíra gbogbo ẹni tó bá ti mọ̀ nípa àdéhùn àti sọ̀rọ̀ àti sẹ́lẹ̀. tó ti mà ike gbogbo tó wọ́n mú wa ẹ sọ pé tó bá mú wa ládì ẹ sọ púpọ̀ tẹ̀sẹ̀ rin lẹ̀ èwo làwọn máa ń lọ àdé tí ò bá jẹ́rọ́ gbogbo ìtàn àbí ọ̀sọ́ ló kún ìtì wọn. nínú kọ́ jẹ́rọ́ àbí kó sì jẹ́ ètò lẹ̀ torí ẹ̀ tó bá ti fẹ́ mú ayé owó lẹ̀ táwọn ti ń bẹ́ lẹ̀ yìí o àfi ká sọ̀rọ̀ àpá o ká sọ̀rọ̀ àpá lójú wọn o. tó ti ti mà pé wọ́n jọ̀ ní wọn ẹ̀sìn èyí ti sọ̀rọ̀ ẹ̀ sáná gẹ́gẹ́ bọ́ mo lè dé sọ̀rọ̀ ọmọdé tọ́lá tí wàá rí lẹ̀ torí pé ìwà ń bẹ̀ èyàn o àmì ìta amánu á sì wí ẹ̀wù ọjà yín rọ́ oní kò sí ẹnìkan nínú aládàáda lè láyé yìí àtúkọ́jẹ́ pé ń kórìíra àwọn onísúnà ẹni tó bá ti máa ń pàdé kórìíra rẹ̀ náà ìbọ̀kan ni ẹ kan ó ti wá rí kó ti gba ayé kan ní ìsìn gbogbo ẹ̀rí dọ́gba mú wá àgbọ́dọ̀ yẹ̀ fínífíní kó o ní kó fẹsẹ̀ rinlẹ̀ torí ẹni tí ó jọrọ ó lè wà nínú àwọn ọmọ tó fojú kéré ó ti wá mọ̀ sórí àwọn ọmọ nbẹ̀ ń kalẹ̀ wọ́n á mú àwọn àdéhùn kan wá ṣébó ní ìmọ̀ ni wọ́n nígbà táwọn bá ní kò fẹsẹ̀ rìn lẹ̀ ìwọ́n sì ti hàn wọ́n bó ti fẹsẹ̀ rìn lẹ̀ tí bá nàá ti ṣe máa sọnù tí máa ṣe pèpà wọn subhanallah inú alẹ́ nìkan ò sí tí ó jà ládàá dálẹ̀ àti kọ́ máa pè ìlànà tí máa ń tẹ̀lé tó máa ń tẹ̀lé súnà àdàbò tó bá àwọn olùmọ̀ nípa àdé ọwọ́ á ẹnìkan ò ní í jẹ́ aládàá láyé yìí àyàfi kí ọlọ́wọ́ bọ́ yọ adùn àdìsá nàbì sọ̀rọ̀ bá kúrò lọ́kàn hadith ò ní ìdùnmọ́ láti gbọ́ ẹ̀wà wa ní ìsìn ẹni tí wọ́n ń tẹ̀lé súnà bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ títí títí títí ẹ̀ bá ti rẹ́rìí mú wá fún ọkàn tí ìbàlẹ̀ tí ẹ̀ bá ti rí pàrọ̀ ti sọ báyìí ọkàn tí ìbàlẹ̀ àbí kò lẹ́yìn gbọ́ lọ́kàn sí tí ẹ̀ bá ti gbọ́ bẹ́ẹ̀ àdẹ́sẹ̀ nǹkan kan bẹ lọ́kàn yẹn nù wọ́n sọ pé ẹran ah, báyìí láti báyìí láti àtúnṣe báyìí ẹ dákun ẹ̀rí rẹ̀ ń kọ́ ẹ̀ torí délé látàrí ìjọ́n ọ̀rọ̀ sọ̀bù ní tẹ́ḿbẹ̀ yẹn Abu Ismail sọ̀bù ni. látàrí ìjọ́n títí tó fi dáyé òní iná ni àwọn aládàáda lè máa ń lo gbogbo ọ̀nà láti fi tàbùkù àwọn tó ń tẹ̀lé súnà Ànábì sallallahu alaihi wasallam. wọ́n lè ní àwọn ọ̀rùn gbàbí torúkọ àwọn ọjọ́ agbésókòtò wọn àfi bí ìgbà tó ti pété àbúrò wọn wọ́n wọ̀ àwọn tó ṣe é pé kòkòrò. àlàápàdé wọn àti ọlọ́run tó bá ti jọ gbẹ̀dẹ̀ àlùkìyà. إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون وما أرسلوا عليهم حافظين فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون هل ثقب الكفار ما كانوا يفعلون ọlọ́ni àwọn ọ̀daràn tẹ́lá ti ráwọn olùgbàgbọ́ òdodo wọn máa fi wọ́n ṣe ẹ̀yẹ ni o tẹ́lá ti kọjá gbègbè wọn wọ́n máa yẹra wọn lékaná ẹ ò rí ara ilé rẹ wọn ní bọ̀ tẹ́lá ti padà sílé yẹ̀yẹ́ wọn ó ti dálẹ̀ lọ́dọ̀ àwọn ìyàwó wọn ẹ múra sí ẹ má dínkù ẹ tún ṣe nípele ìpele ẹ máa ṣe ń sùn ọlọ́ni.

wọ́n máa sọ rẹ̀ àti máa sọ rẹ̀ ní láyé nu fa Allahu akbar. ṣé ẹ ti bá ń tọ́lọ̀ ń ṣe láti fún yín ní àpàdé àbẹ́ ẹ ti bá pàdé tọ́lá àti bá ìbẹ̀rẹ̀ tọ́lọ̀ ń ṣe láti fún wa pàdé báyọ̀ à ọlọ́run jẹ́ kí ìbẹ̀rẹ̀ ọjọ́ ti gbogbo wa. torí ìdí eléyìí báyìí gbogbo ọ̀nà làwọn máa wá láti bà súnà jẹ́ láti bà wọn tí ń tẹ̀lé súnà jẹ́ wọ́n máa sọ wọn lórúkọ tí èsè tiwọn wọ́n máa bà wọn jẹ́ lóríṣiríṣi orúkọ ọbú ìròyìn àìdá ni wọ́n máa fi ròyìn wọn alimami ahmed rahimahullah ọsọ nínú tírà rẹ̀ kìtàbù sunna oní wàkàtí àhdàtà ahlù ahwa iwal ìwàlbidàcì xilaafa wàlxilaafa ahlù ahwa iwal bidà ìwàlbidàcì wàlxilaafi asmaa shaniicatan waqabiixatan yusamuuna biha ahlù sunna yuriiduuna bidaalika fàcna عليهم والإذراء بهم عند السفهاء والجهال ó ní àwọn aládàádálẹ̀ wọ́n ti fi àdádálẹ̀ àwọn aládàádálẹ̀ tí ìfẹ́nu ń dà láàmú àwọn aládàádálẹ̀ tí dádàádálẹ̀ ń di ẹ̀sìn ọlọ́ àwọn aládàádálẹ̀ tó ti kí wọ́n máa ń dá ìyapálẹ̀ wọ́n máa ti sàdádálẹ̀ àwọn orúkọ kan àwọn orúkọ burúkú kan àwọn orúkọ tí ò dáa kan tó ẹ pé ni wọ́n fi ń sọ àwọn alùsùn náà nìyí. ẹ̀wà ẹ̀wà Imam Ahmad láti gbọ́ ụdị ti kú nínú ulama al-qarni al ó ti kú ní ti lólé lẹ́gbẹ̀rún kan ọdún kan ó ní wọ́n ti àdádálẹ̀ àwọn kan àwọn orúkọ burúkú ń pè àwọn alùsùnà láti fi bà wọ́n jẹ́ láti fi máa dá yẹyẹ wọn lẹ̀ lọ́dọ̀ àwọn màkà wàláhì òdodo tí wọ́n ti ń gángan rẹ̀ tó fàhùwà sẹ̀fì ìhùn jàre ọ̀dájú tó kpònú ní aláìmọ̀ká torí tí ọ̀rọ̀ adé kpònú ọ̀yẹ kò lè takò ẹni tí ń sọ̀rọ̀ ẹ̀sùn bẹ́ẹ̀ fi ń ka yìí ẹ̀jẹ̀ àjọ̀dọ̀dọ̀ rẹ̀ ká gbọ́ tẹnu tiẹ̀ náà ibi tó dodo ti hàn sí ọ̀nà á ah, kí ni ká lọ bá ta ni kí ni ká à ah, bẹ́ẹ̀ ti ń sọ yìí bẹ́ẹ̀ tó ti fò ẹ̀jẹ̀ àbọ̀ká àyíwá lè lọ bá ó túmọ̀ sí kó ni èèyàn abúṣe ni èèyàn abúṣe yìí bá jókòó nìyẹn alákòóbá ti ìbàjẹ́ ní jẹ́láyé lálùkìyàmà ni tí ọ̀ máa ń ṣe bẹ́ẹ̀ sẹ̀mọ̀pá fòpin sí bàjẹ́ àmọ́ ń gbàgbọ́ jẹ́ pé ẹ̀jẹ̀ òfófó ń bẹ láàrọ̀ ọ̀pọ̀lọpọ̀ etí wọ́n fẹ́ gbó fòfó wọ́n fẹ́ gbọ́ èyí wọ́n gbọ́ táwọn náà máa fi gbanu ká wọ́n máa ti ń bẹ nìkan jẹ́ wọ́n á ju wọn wọ̀nyí sọ̀rọ̀ wọ́n tún máa ní ìgbọ́ ìgbọ́ yorùbá ìyẹn ní kẹ́ẹ̀sì kún fún mi mo ti dẹ̀yìn ẹ̀sìn mí kún torí di eléyìí báyìí ẹni tí wọ́n máa ń ba ahlu sunna jẹ́ wájú ẹ̀ tó sì ń gbọ́ ọ̀dájú pé òpònú ni o aláìmọ̀kàtì ni. débi wípé nínú tá a fi ń dá àwọn aládàáda alẹ́ mọ̀ lónìí náà kí wọ́n máa gbanu kí wọ́n máa bú àwọn ahlu sunna kí wọ́n máa bà wọ́n jẹ́ kí wọ́n fi ẹnu àtẹ́ kí wọ́n máa fi kí wọ́n máa tàbùkù wọ́n sì máa sọ ẹni tí máa ń ti ń pèpè lọ síbi súnà àtàdé wọ́n máa pè wọ́n láwọn orúkọ tí bàbá òfin sọ wọ́n tí ìyá òfin sọ wọ́n wọ́n máa wọ́nà láti sọ wọ́n dẹni ẹ̀jẹ̀ láàrin àwọn èèyàn wọ́n máa pé wọ́n ṣe ní wọn ṣe wọ́n máa pé wọ́n sọ ní wọn sọ wọ́n sì máa wọ́nà láti máa pa ìdúró ńlá máa wọn lórí ṣèrèṣù eléyìí ló mú kí ibnu abi hatim الوقيعة في أهل الأدم أني عمي أو نبدا أناني مما تعبكوا أو أن تبان تلي حديث محمد صلى الله عليه وسلم إلي قم بيننا الرد على الجهمية في ابن أبي حاتم ألقى فلان فلان باوا tó ṣàánú wa tó ṣe wá ní mùsùlùmí adúgbò ẹ̀fọn tó ṣàánú wa oṣù alọ́kan nínú ọmọlẹ́yìn anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam. àwa dúpẹ́ fọlọ́ wọn bá wa tó tànù wa tó ṣe wa lọ́kan nínú ẹni tí ń wá òdodo nítorí kó lè bá a ma kó lè bá a tẹ̀lé. a ti dúpẹ́ fọlọ́ wọn bá wa tó ṣe wa lọ́kan nínú ẹni tó ṣe pé ó ń tàpọ́nlé àwọn tàbí anabi sallallahu alayhi wa alihi wa sallam kì í tábùkù wọn. ẹni tó bá wá rí i pé ìtẹ̀lé súnà anabi sallallahu alayhi wa sallam ìfẹ́ràn àwọn sàábẹ́ ànábì sallallahu alaihi wa sallam ìtẹ̀lódodo ikọ́ ìbàjẹ́ ìyapa tí gbogbo àdádálẹ̀ ẹni tó bá rí pa burú ni kọ́ya tètè mà wípé ẹnìkan ò ní fẹ́ sórí rẹ láyé bí kò sì ní fẹ́ wọkọ̀ àlùjánnà tó bá di lọ́la àlùkìyàmà àyàfi ó di súnà ànábì sallallahu alaihi wa sallam ní gidigidi gbogbo báwọn ọ̀dà tó bá ṣe ń gbógun tí wọ́n sọ àìdá nípa súnà tí wọ́n bá àwọn tí ń fi súnà jẹ tí dábòbò wọn má kó lé nǹkan kan fún dídí súnà lọ tó ti mú méjèèjì sí pé wa kọ̀ gan ó tún wá jẹ́ kí n gbà pé súnà gan lòdòdò torí rẹ̀ alimami shafi'i rahimahullah wọ́n ti fẹ̀sùn kan náà rí wọ́n ní torí pé fẹ́ràn àwọn ará ilé anabi wa ló ti di kó di ṣíírí nítorí pọ́ fẹ́ràn àwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam ẹ sì ti mọ̀ yín pé ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ká nífẹ̀ẹ́ àwọn ará ilé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Al-Abbas àbúrò bàbá ànábì sallallahu alaihi wasallam radiyallahu anhu ọwọ́ àtọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam níjọ́ kan lẹ́ni tó fa dúró ó ní kí lọ́fà tóbi jẹ́ kó wọn a máa ṣe dáadáa síra wọn. àmọ́ bàbá máa ti rí àwa tá a jára lé wa nabi muhammad sallallahu alaihi wasallam tá a jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ wọ́n máa fajú wọn wájú wa wọ́n yẹ jújú ká sí wa kí la ṣe fún wa bẹ́ẹ̀ ni eléyìí wọ́n mú kura dání jọjọ kí la ṣe fún wa anabi sallallahu alaihi wasallam ni kọ́lọ̀ yé wọn o kọ́lọ̀ yé wọn pé wọn ò ní jẹ́ ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ mo fọlọ́ọ̀ búra pé wọn ò ní jẹ́ ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ títí tí wọ́n fi máa nífẹ̀ẹ́ yín torí tèmi ìyẹn gbọ́dọ̀ nífẹ̀ẹ́ àwọn ará ilé ànábì Muhammad sallallahu alaihi sẹlẹ torí di eléyìí báyìí ìnífẹ̀ẹ́ wọn ọ̀sọ̀ yẹn di ṣíírí náà ni Imam Shafi'i sọ pé nkaana rọ́pùbọ́n xubbu ali Muhammadin fàlìyẹ́sẹ̀lẹ̀ sọ́kọ̀lẹ́ni àní rọ́ọ̀fìrì tó bá yẹ pé ìnífẹ̀ẹ́ àwọn ará ilé ànábì sallallahu alaihi sẹlẹ tó bá yẹ pé ìnífẹ̀ẹ́ wọn ní bá sọ ní di ṣíírí. ajẹ́ kí gbogbo àlejò náà àtẹ̀yàn jẹ́rìí sí pé sírí lò nítorí pé nífẹ̀ẹ́ àwọn ará ilé ànábì sọlá àti àwọn náà ti gbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn àgbọ̀dọ̀ kó lè nìkan nù wọn. torí ẹ tó bá jẹ́ pé súnà táwọn ẹni tí ń tẹ̀lé súnà ń tẹ̀lé wọ́n ṣe di ẹni tó ń bẹnu àtẹ́lù wọ́n ṣe di ẹni tó ń bàjẹ́ kí gbogbo ayé tún jẹ́rìí sí pé súnà náà làwọn máa dì mú títí tá rahimahullahu ta'ala wọ́n fẹ̀sùn kan náà wọ́n ní náàsìbí ni náàsìbí kò náà lẹ́ni tó fẹ́ràn àwọn sàbí tí ó sì na àwọn ará ilé ànábì bí sàbí ló fẹ́ràn kò fẹ́ràn àwọn ará ilé ànábì tí ó sì rí tí jẹ gbogbo oríṣiríṣi náà ni náà wá sọ wípé nǹkan náà muhammadin. فليشهد الثقلان أني ناصبي tọ́ba yẹ pé náà síbi báyìí gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ àwọn tàbí ànábì sallallahu alaihi wasallam ajẹ́ pé gbogbo àlejò náà ti yànjẹ́ rí sí pé náà síbi lò bẹ́ẹ̀ ìwọ náà máa sọ fún wa àwọn ọ̀tá tó náà ànábì sallallahu alaihi wasallam máa fi yé wọn àwọn ẹni tó ti pé gbogbo àdádálẹ̀ tà ń bẹ́ lórí àwọn ẹni tó ń bomi sí pé kí gírì ọmọ máa fi yé wọn ibi tó náà lẹ́yìn sọ̀rọ̀ láàrin sọ́la ni wọ́n dì mọ́ orí rẹ̀ ló ti kú lé lórí insha allah ọlọ́run bá wa kó túbọ̀ fi súnà náà rọ̀ wá lọ́rùn ọlọ́run bá wa kó ṣe wá lẹ́ni tí ò ní fi súnà lẹ̀ títí tí ò fi sáyé lẹ̀ àdéhùn tọ́lọ́run bá wa ṣe fáwọn ẹni tó bá ń tẹ̀lé lánàá níbi sọ̀rọ̀ láàrin wa rẹ̀ sẹ́lẹ̀ ní dáadáa lẹ́yìn bí àti dáadáa lọ́la lùkìyàmù ọlọ́run ọba ó ti ká wọn ká nípìn nínú rẹ̀. aqulu qawli hadha wa astaghfirullaha al-azim li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الحق المبين وأشهد أن نبينا محمدا عبده ورسوله وصفيه من خلقه الصادق الأمين صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله فإن تقوى الله وصيته للأولين والآخرين قال عز من قائل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله لا بأكاجنا سادة ذلك قصد سنة النبي محمد صلى الله عليه وسلم أبدا ما دازوا إبو بنتابة سنسة أتيتا سنسة أنا يعني كان لما ọ̀ràn kò tó pé ká máa ṣe nítorí pé arí báwọn èèyàn ń ṣe kò sì dá akápàdé nítorí pé akàrí báwọn èèyàn pàṣẹ láì jẹ́ pé àmọ́ kí lòfin ọlọ́run nípa ṣíṣe kí sì ní dájọ́ rẹ̀ nípa pípàṣẹ eléyìí ni wọ́n sọ wá di mùsùlùmí òdodo mùsùlùmí tó fẹ́ ṣoríire mùsùlùmí tó mọ̀nà lórí àmàdájú àti àmàyéké lábẹ́ eléyìí a rí gbé ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ nínú àwọn mùsùlùmí lónìí láti nǹkan bíi ijọ́ sẹ́yìn wọ́n ti ń gbá àwẹ̀ bọ̀ wọ́n sì múra sí kankankan igbá àwọn tún gbà lọ́sẹ̀ tá a kó sí àwọn tún gbà lọ́sẹ̀ tí tún bọ̀ àwọn tún gbà lọ́sẹ̀ tí wọ́n tẹ̀lé títí tó tó fi tán àti pé àwẹ̀ táwọn ń gbà yìí báyìí àwọn ń pè ní àwẹ̀ arúgbó àwọn abẹ́ fi gbà ládá báwọn bá tún gbà tán àwọn tún gbà ti ṣàbẹ́n báwọn bá tún gbà tán àwọn àti ti Ramadan àwọn òfin lè ọjà kéèyàn ti lọ́wọ́ bá wa ó ti dá kéèyàn sojú kòkòrò láti wá ní tí ó ti kéèyàn kéèyàn súnmọ́ lọ́wọ́ bá wa ṣùgbọ́n dáa jùlọ kéèyàn mọ̀ pé tí mo fẹ́ ṣe yìí tí ọlọ́run ọba ló ní kí n ṣe Ànábì sallallahu alaihi wasallam ni ló ti pè ní lánàá kò tó kí nǹkan máa ṣe nǹkan lásán nítorí pé àwọn kan ṣe àbí wọ́n ti sọ fún mi pé kí níyẹn dáa láì máa gbọ́ takùtọ̀ lọ́n bí ọ̀takùtọ̀ lọ́n ẹ̀rí àwọn yẹn tẹ́ ń pè láwùrọ̀ arúgbó yẹn àrùn oṣù Rajab gbogbo àwọn ìgbà wa tó mú wa àwọn ẹ̀rí ọ̀rọ̀ tọ́tọ́ nípa rẹ̀ kò sí kan nínú rẹ̀ tó fẹsẹ̀ rìn lẹ̀ gbogbo ẹ̀ pátá ńlọlẹ̀ tó ṣe pé kò sí kan nínú rẹ̀ tá a lè lò lẹ́yìn láti fi sọ ikọ́ tọ́ka gbarú àwẹ̀ bẹ́ẹ̀ torí ẹ̀ lónìí àgbà alḥafiz ibn hajar rahimahullah ni wọ́n ti ṣe tírà wọ́n pè ní ibùdó al-ajab min ahadithi shahri rajab àbórúkọ tọjọ bẹ́ẹ̀ wípé ìyàlẹ́nu ni ọ̀rọ̀ gbogbo àdìsí tó wá nípa àwẹ̀ rọjà kò sí kanu rẹ̀ tó fẹsẹ̀ rìn torí délé má fi fi para rẹ̀ o má fi yàjẹra rẹ̀ o pàápàá jùlọ ìwọ̀tọ̀ ọlọ́gbà láti bẹ̀rẹ̀ dópin títí lọ́kàn fi yàjẹra rẹ̀ títí lọ́kàn fi fi para rẹ̀ nítorí pé kágbà láti bẹ̀rẹ̀ dópin àdáda lẹ̀ ọ̀tàkùlà nà nàbẹ̀ Muhammad sallallahu alaihi wa ẹni tó lọ ń pàwẹ̀ rọ̀mọ̀bọ́nà rọ̀mọ̀bọ́nà nìkan tó lọ ń ṣe lọ́rùn àyàn pé ká gbà láti bẹ̀rẹ̀ dókun. tọ́ba wa fẹ́ gbàwẹ̀ náfìlà tó fẹ́ gbà kọ́pọ̀ gbáà tó sì bá ti tán oṣù táàmù lẹ́yìn rẹ̀ tí oṣù kẹjọ ti ń jẹ́ oṣù ṣàbẹ́n tọ́ba fẹ́ gbàwẹ̀ tó pọ̀ gan inú oṣù yẹn ló fi sí. torí Àìṣà radiyallahu anha ọlá Nabi sallallahu alaihi wasallam kì bíi yàtọ̀ sótò Ramadan bíi èyí tí máa gbà ní oṣù Sha'ban Sha'ban náà ní tí ń kalẹ̀ fún gbangbangba yìí báyìí ọlọ́run bá kọ́ náà wá lọ́wọ́ lórí àtìlẹ́gbà àwẹ̀ náfìlà nínú rẹ̀ kọ́kọ́ yàtọ̀ sí oṣù Rajab yìí báyìí ọ̀tọ̀ fún náà kéèyàn wá bẹ̀rẹ̀ sí ní gbà oṣù Rajab láti bẹ̀rẹ̀ rẹ̀ títí lókun ọ̀tàkùsù náà náà ṣáájú ìjọ kẹrìnlá àtijọ́ kẹẹ̀ẹ́dógún oṣù ìyẹn ni kíjọ́ kẹtàlá kàlẹ́ndà islam ìjọ́ kẹ̀ńlá kàlẹ́ndà islam ìjọ́ kẹẹ̀ẹ́dógún kàlẹ́ndà islam ní ìgbà tí oṣù máa dàgbà pín oṣù pa máa dàgbà pín yẹn ìjọ́ kẹtàlá kẹ̀ńlá kẹẹ̀ẹ́dógún tọ́ọ̀bù á máa gbà ní gbogbo oṣù tẹ́lẹ̀ náà kò sí tó burú pé tó sùn rọ́jà ṣùgbọ́n ń gbà wẹ̀ rọ́jà láti bẹ̀rẹ̀ àdáadáa lẹ̀ bákan náà bá ti jẹ́ máa gbà wẹ̀ èèyàn máa ń gba àwọn ọjọ́ alẹ́sìnẹ́yìn ọjọ́ àtìní sẹ́kọ̀ àwọn ọjọ́ méjèèjì yóò lè má gbà lọ́sẹ̀ kẹtẹ́lẹ̀ náà wọ́n máa fi tẹ̀lé lánàá Ànábì sallallahu alaihi wasallam kò sí ní tó tún nípa ọmọ gbà lóṣù Rọ́jàbù náà torí pé wọ́n ti máa gba irú rẹ̀ tẹ́lẹ̀ náà ṣùgbọ́n ẹ jẹ́ ọ̀tọ̀ kò náà nípa ọ̀bẹ̀rẹ̀ àwẹ̀ Rọ́jàbù láti èyí tí ò sọ fún wa ká ṣe lọ́wọ́ wá tutù ká tì eléyìí ó ń bẹ nínú béèyàn ṣe máa fi àjẹrà rẹ̀ lásán lórí asán torí ìdè eléyìí báyìí èèyàn púpọ̀ ní ìgbà tẹ wá fẹ́ sọ pé kọ̀dá kọ̀dá tẹ̀ kọ̀dá torí pé èèyàn tó pọ̀ jù náà ní kèfèrí láyé mùsùlùmí èèyàn díẹ̀ làwọn lẹ́gbẹ̀ẹ́ kèfèrí ti ń bẹ láyé èèyàn tó pọ̀ jù láyé àṣìṣe làwọn máa ṣe àwọn èèyàn tó kéré ní máa ṣe dọ́gba bọ́lọ̀ ti ṣe ṣe súnà ilé ayé mu láti jọ tó ti dá ilé ayé lẹ́yìn rẹ̀ káwọn aránsí pé bẹ́ẹ̀ ní òjò tọ́lọ̀ ti pa gbogbo aláṣẹ lóṣù yòówù ní ìgbà gbogbo pé ká máa tàtà láti fọ́gà wa anabi wa muhammed sallallahu alayhi wa sallam nítorí pé ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa gan àti àwọn màlẹ́kà rẹ̀ alápàlẹ́ àwọn náà ń ṣe àtà láti fọ́gà wa anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n bá wa pa wá láṣẹ àwọn tá a jọmọ lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam káwọn náà máa tàtà láti fún káàtì máa kí ní kíkí ọ̀la inna Allaha wa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 اللهم حسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة واجعل اللهم كل قضاء قضيته لنا خيرا اللهم لا سهلا إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا اللهم فسهل لنا أمورنا اللهم فسهل لنا أمورنا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله